بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آبائهم هم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وأفضل صلوات وأتم وأفضل تسليمات وأمر على سيدنا محمد المبعوث رحمة للعالمين خلافة الأولين والآخرين مبعث الإنسان الحج أجمعين أنصار الحق والسلك من يريد الله بخير يفكر في الدين وعلى سائر الأنبياء الطاهرين البررة والصحابة الصادقين الخيار ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله إلى النويسة كشبيروني سيد الحجة لما عندي كيد ذلك كثيرا نعرفنا نصبر كلا يومي هي قوت تاكل السوء إذا غني شيء تبعد on accidentally the 9 November 2012. So inshallah ta'ala, Asian Nina Kujo, Nama inshallah Mala Muhammad Asabi, Wakin Bayani Yaikatai, Etia Wale Laga Al-Gulu Fi Tafsir. Gani de Kenne Jilagwa Una, Tatai Te Shiguana Awaru Ije Kuda, Yamane Jigaga, Isupata Kafiya Yo, gwamna fata kafiri a yi wallo ya fata kafiri a yi cewa mun fata kafiri a yi fata kafiri to a yau da yi za a ba ta ana wato bayanin da ke mai insha Allah akan Allah الحمد لله رب العالمين له الحمد الحسن والثناء الجميل والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìrúbátá ní tàbátẹ̀ àláwò àtọ̀lá fi ń fẹ́ ṣe ìdáni ṣúrì olúrí tàbátẹ̀ àrí muhammadu sallallahu alaihi wa alihi wa sallam kaga ya bata lokacin da shi gobe da yi خطر وتنجع يانا تجينا المنا فيعني وانت نيزير جيسينا تجينا المنا وشمشا جنفاروكو لو تشوشي amma lokaci na tabauci ci gaba da bayani wuce shi ya ga yawa ga insha Allah ta'ala ya zani fadon da shi ne dogo bayan النبي صلى الله عليه وآله وسلم لا تتمنوا لقاء العدو إذا بعد ذلك تجري كل مسجدين وإذا لقيتم بالصبر وقد فجران لما جاء قبل عيما يجاجي لا قلت Kìkí na jẹ́ à, nínú ẹ̀nà mẹ́ẹ̀mọ́ kìkí na náà kí àkàjù tún gùn mọ́sá rẹ̀ ẹ̀tẹ̀kà kiri ọ̀. وكلمة لا إله إلا الله وكلمة التوحيد والعروة الوثقى وحفظ الله والجنة وإثباته وين يوم يجيو ما يثبت الله لا ومن يكون بالطاغوت فنجعل التعفيف بالطاغوت ويؤمن بالله كإيمان يجب أن يؤمن كل الطاغوت التي يؤمن بالله في إثباته لا إله ونفي إلا الله في إثباته الله لا إله ونفي إلا هو في إثباته قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون سورة بيوم نفي قل هو الله أحد الله الصمد حتى كشفيه إثبات ليس كمثله شيء وكيلته وهو السميع البصير كثير إثبات وليس أظن بعده لأنتي والإثبات ولا إلا وجيبه أجازا ذلك المسلمين إذا كانت هي كذوب umarje dalili a wutar da wuce ya kafiri yi masifa ne wani gudu aka annabi ne ba da ya ce ki da ta yi tabbata ne ga ga da ke ruri a fisko yake yana ake haje jari ne ba za fara yi wasan na mutafita da mai ba da ce ki da ce ki ruwa mu da cikin da ce ki da cikin da ce ki ruwa haju da kabarin da jawabi juya فإنه الآن يسأل يقول بعض الجاهل الآن فاهم من يجوبه hadisan al-hakim abu abdullah ga gobe daga hadisi daga hadisi ya sai da usman bu sai da ali sabir bin waqi 224 raka mai hadisi 945 ilin ne wa mun na ba na ga gobe so da fatan tasiri ko police fatan tasiri ko lauya fatan tasiri ko dikali fatan tasiri ko kofa fatan tasiri

ba wanda za ta ce wa gaji sun da wa gaji kiyo gaji a kiyo da ma da eh, yayi wani da fara wa yaji wani ga wato ga a ga wani da ake ne ba mu na ka san nan maraki ya gaji ya a yi gaji tsakiya da bishi mai wanda tsakiya da lafiyar da biyu shi a maka bawa da shi ya kuma da shi shugaban da shi ne ya Allah aljanna sai ga imani ji wala tu'minu hatta tahabu imani ma kula sai je wa shi awala aduluk na shi ne za ka hanku mota a bakko yi wa da ne na yadda kyomi ne ku ji a bi shi na afsu salama bai na kuka sai ga sallan shi ba ta ce ne dan ba ba ne ga sani na mun a wata wannan ta da zano biyar da rabi alaihi sallama àwọn ọlọ́kùn bèbá ní oṣù lọ́jọ́ ní nàìjíríà àwọn arìdìbò dájá àlúwá ti fọ́tù yóò dájá àlúwá tí pàpítà àti jà ní ẹjọ́ náà ẹjọ́ àlúwá tí pàpí kí ó ká lè ní ìpẹ̀lọ́pẹ̀lọ́ àwọn arìdìbò nígbà gún yọ̀wọ̀ tí sọ̀pọ̀tò táàdì sí káàkiri ààrẹ wọ́n ìdájí káàkiri ayọ̀ wọ́n ìdájẹ́gẹ́gẹ́ tí jẹ́mọ́rọ̀ àti tí òkú tòrò pọ̀lẹ́sì káàkiri ayọ̀ wọ́n ìdájẹ́gẹ́ lọ́rọ̀ káàkà fún ẹ̀gẹ́ supreme court àti tí ó hajjẹ̀dọ̀ orin ìjà kọ́ọ̀tù bá lákọ́ọ̀dà ní káàkiri ayọ̀ bá tó ọ̀gẹ́ ẹ̀ẹ́dì oṣù sàlámù àlékù ọ̀gá ìdí ọ̀ ọ̀gá náà ẹgbàdé àdéṣì èjò bá dá wà ní fún máa ń tó lórílẹ̀ èdè mọ́lẹ́dẹ́ ìlú mùsùlùmí náà mo fi sálànà ìtàdé sí ló ló tí ó tí ó di jí bá yọ gbọ́ jù ìgbàlù nígbà tí ó lẹ ìgbàgbà ọ̀tún àṣírí pa lọ́pọ̀ ní 2 page 1 page 7 lọ 1 page 8 فإذا كانت التشريعات بتعطية بعض الإخوة البريطانيين المشرف مقبلك وشيكا جدو سكان ومن الناس أتسلين هذا وعنججو من يقول ذات بدا نبل من المبتدعة أجدت أشياء بدعة ومن يقول ذات بدا تصفه بواحد جوه الإنسان يجمع وجه الدنيا وكبه وجنا والنساء في بيوت don zaki ma ta ce a jikin ma ya jawo jimbo yutsale da jiba wa ha za fa su mutu ga ya gare ne ni ne ciwo a ga gari gudu gudu jirma ne kuskure amma ga yi zaki ne ke gole wuri zoro a jakin ma a ce da ne ke kuskure ya hanyar jimata ma ko duk da ta jamhuri fọwáyé tó láyé tọ̀lá jẹba ẹgbọ́n kí ó máa ẹ̀kí òjé ìràjẹ̀ lágbó ẹ̀fẹ̀ tó gbà fi ẹgbẹ́ ni ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ amma kudu ga da dai ke tafiye da abinci na gida ba ta za a je masu da wale ga musulmi da mai shizo sannan shi da ya ce wannan da ta kuma wani ba da gidi da su ba da ruwa ki ne da nan yana je su da gaba da to shi da da kiyo a da ki santa ya haɗu su daga kiyo da rawo da haka da kiyo ba da

ní òkúrú tó tẹ̀sí nígbà ẹ̀mọ́ ní màá lẹ́yìn àkájú tú ni wọ́n látọ̀ ìjà ìró bí ẹni méjì bá tẹ̀lá ọ̀fẹ́rẹ̀. Ṣéka ìjà àbíyí àtẹ́kọ̀ọ́ ìṣálà. Lágbèjọ tó mi láti tọ̀ mọ́tọ́lá tí wọ́n àti sálà lè lè dáhùn dé àkájú bẹ́ẹ̀ lásán mọ́ ní ogójì àkẹ́kẹ́ tó jà ìṣe é kí máa wọ ẹ̀kẹ́ tó sálà wọ. Lágbèjọ tó máa ti wúyà lójú náà wà lórí à nagẹ́kí ọ̀gbẹ́ ẹ̀sùn fújì àpàtàwẹ́ ẹ̀sùn fújì kí ọ ẹ̀sùn fújì kí máa ń dán gbogbo òṣìṣẹ́ nínú yàngá ẹ̀ láti tó lọ sí náà lọ́wọ́ àjùdá yìí tòbó tó ṣe sí adé ìlà fún ṣe é di okó wà jù okó ju wá jùlá. àmọ́ ẹ jí máa sọ adìyà kàṣẹ ẹgbẹ́ lè jẹ́ ayé haƙƙi wata ke musulmi don donan wa gidajen mi wani illa arba'a ban mai rabuni illa ilore ti jama'a na da hadisi na tuwa nawo zai ne ji jimaya illa arba'a da wata guda abdan mamlukar wushi aw ra'a ko zagi aw sabiyan ko jidatan sai ja yi sojin gurma 3597 lakani a gefe 311 3111 al'imam da zai ga hadisi na sojin a shek sa'adu a yi shek kuma ga da sharar yauji yara fitattu a fitiya nan jami'u shuru wata ne kafin biya da lafiyatattu a fitiya volume 3 page 869 sa'adu a yi shek ya gagan بعدين يقول يا جماعة من يصير على السنة جو يحافظ على الجمع والجماعات تلجوا كي عملتي الرسالة الجمع وهذا من يصير على السنة عشان صاروا تجي فقوة تجي شر القبلنا لو هذا الوقت صفة لنا لهم منهج من منهجهم لنا منهج من منهج أهل السنة وقف وطريقته وسلوكه أنهم يحافظون على الجمال والجماعات على سنة جلسان الجمعة ko a mai kai ta ne jami muhalisi na fi zari ka sarauki a sanar na jijiyar na nan da na je na da ya koyar da jaki gina ba wani na bi sarauki bini kiro ku na jaki ji a ce ji juma ya ko a ce ji jami'a na mini kiro ku ci jo ga alkura ni طائفة المنافقين هذا المنافقين ده ملوك شورى من الأجناء أما يجي جميع فإن المنافقين لا يعبدون الجماعة ولا يعبدون الجمعة إلا مشتبه ومنافقين إيه الجمعة أما يجي جميع عندما تكون ليك في عداتك وكيفانا على الصياح لا ثانية شركة إيه باكين إيه لما تجمع عنه الرواتب أنا الشيء أجمع الذين يقولون نجعت هذا لا جمعة ولا جماعة إلا مع الإمام المعصوم إذن يا إذا ميت ما تشتغل الجمعة تسمى تنغي إمام المعصوم يجيك إن شاء الله فرقة لأولا لأولا لا ثالثة فرقة إيه تاتي نجيب الجمعة الخوارج خوارج الشيء لأن الخوارج لا يصلون إلى خلف مكة لا يصلح في نفسه يقول أوائل جن صلى الله عليه وسلم بعد ذلك يعكيد عليه يبعث الرابعة يأتي الذين لا يصلون إلى خلف من لا عقيدته في الباطن أكيد يصفون يكتبون wato ya albasa sallah sau لا ake gudu da yodo gudu da from a to z wai da ji gaza لا da ji yodo ku ne ji ne wa ga ke shi kenan

shari'a mun fito na su da tsara wa musalla a yin da yi na tsaro da rabu wa rabu ana jinje a su da yi liman na ke da da su da mai mamu da ma ke da da fa yin a tsaro kada ma jinje a muku rabu ya ne mamu ne ya الشيخ مقبل الوالي رحمه الله تعالى لا شريطة على أن رجال مصدقة والنصوص التي أوتيتي أوفو أفكرة بعض بعض الإخوان نعم نعم نبعنا بعض إخواننا حفظه الله تعالى أن هذه الجماعة السيئة التي تبدو من الحكام ما يفعلونه في دعاتنا الله خيرها أيضا شقت صفوف المسلمين وقال ساشي جماعي نجي نجي انبيا جرم نجي لا ájà ẹ̀rọ̀ṣájà tí èyí bàbá mẹ́yẹ fún lẹ́yí fájà tí èyí bàbá àjò àti ẹ̀lá ìṣẹ́ ẹgbẹ́lẹ̀ lábẹ́bí adámọ̀ sí láti rí jẹmá tẹ̀wọ̀wàtọ̀ àwàtọ̀ lẹ́gbà ní jámù sí ní ìgbẹ́ fataɗi ba hadam na dukkan masjida yin sanni shi sa wuya shi mina da masjidi wa ne zai gina hau ne da aka ga masallaci gefe gi ne masallaci wa zama ga ta kasa rufe an yi su makonar jama'a kwallon ga jama'a yadda ya ta ga sanda ta a ta tantaki wani mu da jama'a ta rukura a ka jama'a su ga ta ji zuwa su ta ke ke ta yana yi ne saboda ala ne mafi zai shi da musulmiya والنبي صلى الله عليه وسلم لا نبقى سلم وجه كما في سيد بخاري ويقول وجه كما في سيد بخاري كما في سيد بخاري وصلوا فإن أصابوا فلقوا ولدوا إذ صلى أقعد جيد يا جلاجة صلى جلاجة وإن أصابوا أمرا كمشما فلقوا عليه يا جلاجة ما صلوا تطلق لصنع صلى الله عليه وسلم Gawon nini 15 fitin mana ko gudu ojubu takasiro wajo mana ẹgbẹ́ kí ti bá ríọ mọ̀fà ní gẹ́gẹ́ ìyẹ mọ̀fà síbi wọn ní bá mú tí ó kú mọ̀fà mọ̀fà sai ce na ke zo na ta zuba da biyu ya ce da mutu ne zai sai su ba za a zuwa da bai ilimi kuɗi da mutu da kiji da dubu ta a wani mani sai ta nan ya ga da gyara to ko mai da ji sai to ko dole daga nan da wuce shi daga nan wa yana da wuce su wani na roƙo kuɗe ga ibada cewa kuɗa ji cewa waji ibada wani ya na waji ibada wani ya amma ya bon da fi bana wa da yake da yi goro cikin da na rayu annabi sallallahu alaihi wa sallam ya annabi ga a ga annabi wa wani munafiki ya annabi ga ya ga ko ya ga ko munafiki shi na ya munafiki ya ya ga wa ma ya gona ya da ga ga wa annabi sallallahu alaihi wa sallam ya wu ba da ne الشيخ أحمد بن عباس إلا أحمد بن إبراهيم أبو العينين إلا في إذن ذكير على أبراك تكبيره والله عن نصيحة في بيان سلوك الجهاد غير صحيحة في بسلوك وفتوك وقد سمعت شيخنا مقبلا رحمه الله تعالى قبل موته بشهور يقول لو انا شيخ مقبل كان يجاهد الذي يتعلق سؤال ويقتلني وصلي جماعة الجهاد بجماعة الفقه ní jẹjẹ ìdí ní adájọ́ bá ti jẹ́ ajọ́ wọ́n ti gbéyà rẹ̀ bà ní títí yìí káàkiri ìbà náà wọ́n bá bọ́ọ̀mù kọ̀dá tí wọ́n fẹ́ tí wọ́n fi èyí sálẹ̀ wọn wá sí jẹ̀má dáadáa wọ́n lá méjì á fún káàkiri ìbà náà wà bẹ̀rẹ̀ gan-an èmi káàwà ní yunifásitì káàkiri ìbà náà ẹ̀dà àdéṣiṣì dọ̀fọ́ ìdí pátá àwọn káàkiri yóò yóò jẹ́ náà lámú ti a duka fi samun ya wuri wuri makaranta ya wuri wuri ka kuna mafi shi makaranta ya yi da rayuwa titi da ga nan yau ne san fiye ci wani wa ce da ci ko wa ma wa ma tula kiya ko magana ya ga wuce da ta zo ya jijina ga da ki wace wadda duk wani wadaci da ji duk wani wata duk wa ba za a kai goyo ga abu mulmu wani nake laye zoro jijina ga da ki ko ne zoro ko wace abin da musulmi ya fi jamuri amma ga ke refugee yau refugee ne nufin yoroki da na ne ya ce ne na biyu shi don yau ya kun gano ayé mi lájọ́ ti ìgbìnà àti èmi lájọ́ ti ìgbìn lájọ́ ti ìṣáájú ti ti àwọ́ lájọ́ ti ìṣáájú ti dáwọ́ bá bẹ́ ìyájẹ́ ìjọba ìgbòkúrò rẹ̀ rẹ̀ lẹ́jọ́ lọ́jọ́ ìgbẹ̀tẹ̀lẹ́sọ̀ ọmọ ìjẹ́lá pàtàkì pàtíṣìn àti ẹgbọ́ yìí àwọn àlẹ́ káńtà kò wọ̀ ìlú ẹ̀kọ́ tàbí jáde rẹ̀ Ogúnbí jẹ́ ajé ìṣẹ́ jí ilé lórí lórí pẹ́lá. Èyé jẹ́ ilé lọ́wọ́ ẹgbẹ́ ilé rájí lára àti. Lùsílẹ̀ kí a lọ́lọ́rọ̀ náà yẹ kó náà yẹ bẹ́yẹ́ mẹ́yẹ̀wó ní ilé ìdíkà yẹ ti sáàlà tí wọ́n tó lájọ́ wọ́n láyé ti láyé ti tẹ́lá àgbàdúrà àlejò ẹ̀rọ ìsáàlà náà yẹ yẹ ti lẹ bá ní yẹ ti kàtú fẹ́yẹ ti dáwà wọ́n láyé ti láyé ti lẹ dáná èyí tó ti sọ bá náà ti dáwà ju èmi sáyé bá ẹ̀ ìṣàbá ló ní àwùjá yìí. ẹgbẹ́ tí ibo ẹgbẹ́ tó sọmọ láti adébọ̀ fìtí lẹ dáná wọ́n yẹ wọ́n àṣẹ وجدت لنا سنة ركية سمية مريم كذا كذا ولاده مكان إسلامية وعدا مكان تنبوك وعدا جلباب ويجي لقاب ويجي كذا كذا ويجي ولا يجي ولا يجي ولا سيرجو نفسه يعني سيرجو جدي فايزا سيرجو جدي جنواني سيرجو جدي كذا سيرجو جدي كذا وكيفو يقول لك يقولون لك يقولون لك يقولون لك ترى يمكن أن يجي على kọjá kẹlẹ àti yóò yẹ ìgbà àgbẹ̀dẹ yóò wò sí yóò fi jílẹ̀ yóò wà sí ìṣẹ̀wà fún. jẹ́ mo fìtí náà ni wọ́n yọ bọ́ọ̀bù ní kí ẹ ṣe ká sí wọ́n aṣáyẹ̀ síbẹ̀ aṣáyẹ̀ síbẹ̀ ò lẹ́yà rẹ̀ àmá sáàmù kọ́wọ̀ yìí ń gbàgbára méjì yìí sáàmù kọ́wọ̀ yìí ní ẹ̀sọ́ ìbùnẹ́sí náà ń gbàgbẹ́ kàdá méjì dájẹ́ wọ́n ètò sílẹ̀ kúwẹ̀ yà sáwọn ìkẹwọ̀ ní ẹ̀sọ́ ti fún lẹ́tí lẹ́tí náà láti bá lálẹ́ ti àwọn pípa ti wà rọ̀ fáì sí àwọn ìwà ká àwọn ọ̀gẹ̀gẹ̀ àwọn ẹ̀kẹ́ dára ní wọn. yẹ́gbẹ́ bẹ́ sílẹ̀ láàánú ẹ̀mẹ́ ẹ̀mẹ́ bá ní olójú pé ìdàṣídè kó ní etí ẹ̀yà lọ́dún ìdà pátákú ní ní ìdàmúka àti hatta to mai alaji ga wani mai ajiyawe so ga da lafiya sai zama lafiya ka da wallahi ka zama lafiya ya ta da jawo ga da miki da zuwa yawa mọ́tò lè pín tẹ́ òjú pín sí lọ́ká àyí àwúrò ọjọ́ lẹ́yìn mọ́tò wọ́n ọjọ́ rẹ̀ ẹgbẹ́ máa fi jí lẹ́yà mẹ́ṣẹ́ fún gbẹ̀rẹ̀ gẹ́rẹ́ jẹ́ da kuma za mu tajo ga mujahidi ne ne jira ne kuma duk ba zan doga da shekka ta mu na ji ma ta su tuwo wallahi fasali su daga na ce ne ne biyo su mutunni biyo wa man ya sunna yi وفإن الواحد من إخواننا يكون مجتهدا في تربية وتعليم الشباب a ta zamiri ko wace ji kokarin ce hutu na kasu da hutu na yi yiwu ba rufuce ba ma yi fata illa da mai yin jinsu amuran mintin ka nomo wajen abin da zamu ce ga amma su da yin nan sami kan yi raki fini ma wuya ne kuma da fini ma tunan an ma hali bai na jinsu su video ko ba ne أوضل من دون الخلع أو داري من دون الخلع والصفاء هو ده الكعبة يجينا في ذاتي يحافظون المفكة كما ويعبدون الجميع وجعل إلى فوق في إيه هذه كيو آه يخرج ساعة تنجي يلا نور كيو يلا نور وجعل لك أتعدي عذابا ثم يتوقف كل نشاط الإسلامي يلزمت ونقاي تسبيه مسلم جنا وقعكو وتعليم جي وصلى جي ومكانتا جي طيب من يتبادل وشعر وانت جفات والسين واصل من يتيا ẹjú mẹ́kàntà ní ti máa dìtì láàrín tí mẹ́rin mẹ́rin ti mẹ́rin sílẹ̀ rẹ̀ wọ̀n náà láti ṣíkà tó mẹ́rin bá sáyé èkó ìjà agbẹ́lẹ́wọ̀n àdàwọ̀ sí ìwé ọ́

bayan zahire yan da ji zanjora rabin ne da ke mu ne kuma da problem zanjora ne da ni su saki na kiyo masiba ga ajiyu zanjora ne da ni kafu ne bala'i guje kai wallahi yanzu da su ba guda ta ta ga shi ìgbúndòdòdò lúpọ̀ ìgbẹ́tọ̀ nàìjíríà yóò nẹ̀ òsùkà ọ̀gáwùdọ̀ òkè rẹ̀ gáwùjẹ fóyè báyé àtàtọ̀ àdúṣe òsì méje yàmúkàtà lórí ìdílé wọn kí ọ ẹ̀sùn mẹ́rin afẹ́ṣùkù àti olùfikọ́ ìrìnlẹ̀ amẹ́sílẹ̀ pọ̀fẹ́ ẹ̀zà àgbéṣìṣì wọn àgbéṣẹ́ pọ̀fẹ́ ti gẹ̀ẹ́ lọ oúnjìbà oúnjìbà lẹ́yìn lọ bà lẹ́yìn lọ́rọ̀ rẹ̀ lóòrẹ́ àti ilẹ̀ muslim ti oúnjẹ rúkù ní gúgí rúkù yẹ́mọ̀ fàárí ilá ilá ìlọ́lá bí nígbà tí ìbálẹ̀ yìí nílẹ̀ látọ̀lá ẹ̀zà ọ̀gẹ́ fọ́sẹ̀ Zakafiri na yi, wani yari kyau, wani yari yau su fata kafira, polisi fata kafira, foka fata kafira, foka fata kafira, gaba fata kafira, wani gai za a yi da alamun zai sauri, wani za a yi da a yi da wani yau su sa mutu, nuna yi ni za a yi yau, sanya ni za a yi yau su rubi malai da yana za ta wana, la ma mini ya zama wani wajen rukuni ya baki ya ci sallah inda sana da kanita da mutumini da kitaban mawuta zan ga a ke sallah zan ga a ke matsalaci wa a gaba da kiri wasu a ce mula ce matsalaci ya ba a kida yi yanzu man wasu ba matsalaci wa wa ce ya ba a kida yi yanzu juma ma na ke ojojo na ke mi radio no go ga ta le dati na ma ke mi tv na do jo la ki no ato le ma ti da ga se ti u ja ma ti ti na no le oje oje da si

وذلك في مدارس النظر في السياسة بين التطبيقات الشرقية والانتهالات الحماسية في تسمى تسمى 91 وقال علي المديني حدثنا هشام بن يوسف حصل علي أبو عبد الرحمن قاضي صنع قال أخبرني داوود بن قيسي قال كان لي صديق من آل بيت خولان نوم الدين يعمل شيء نفسيا نشوفه كله في هذا الوضع وبعد الوضع تكشف نوجه يعني تيجي دقيقة خولانو من برضو لو يقال أبو شمر ذو خولاني إيه يا موتيجا أبو شمر ذو خولاني وننا جينا ويقال سنة وانجي أكيد أكيد كده جرو أما إيوننا كده وانجي جفيو wọ́n lórí ẹgbẹ̀ jíjí ayọ́ ẹgbẹ̀ ìbí ayé lọ́rọ̀kọ́ báadà lọ́kọ́ àrẹ́ṣù ní sànà òkè àti àkíyàn sànà ayé mọ̀mọ̀ orí ẹgbù ويروى قريته فلما دنوت منها وجدت كتابا مكتوبا في ظهرها إلى عن الشم ذي خولان نور وضوى داعش وكي وجدت ومن سنج وكي وجدت وزيك عن وكي اه فيك عوت وستنف زلما عليك وفيك عوت تليفيو أبو شم ذو خولان فجئته وكي أبو شم ذو خولان فوجدته مهموما حزينا متسوها وهجر هذا السلوي فسألت عن ذلك وتبقى كلا وتعجل هذا السلوي وتعجل هذا فقال وقال قدم رسول من صنعاء هذا يزعل صنعاء تبيعه كذلك يصنعاء ولا يصنعاء يمم ولا فذكر أن أصدقاء أن أصدقاء لي كتبوا إلي كتابا فضيعوا الرسول أتيجا وقال يا أبو mo ká wàsíkà dé àwọn yìí àmọ́ àgbàna náà wàsíkà ìgbóhùn ìyàwó náà wàsíkà ó ti áyá di wọn ni sọ́rọ̀ àdánù pé wàsíkà ní aládé gáyá láàwọn ẹgbẹ́ wọn ní kí a méjì wọn ti ájúra àdúrà ìdí náà. tọ́ba ó tún máa wù mìíràkìkì lẹ́yìn ẹ̀sẹ̀ nípò ní kọ̀rẹ́ẹ̀tì wọn sọ náà sọ umaru umarci tutu gani da bayan da yau a kawo wasi ka wuce a tafi a wuku a je a masa wasi ka wuce wata a mace ya an gara wuce a damu kotu wuce nan ba a dalfita ba ka dobe su wasi ka alhamdulillah billazi a su dara وكيكون بإذن الله توسعك الذي على الذي فطلبه وكيف وكيف فقرأه وشوبه فقلت وشعب غير إقرائيه وفيك أنا كذا وأبو شم ذلك وفيك مكروي فقال غير إني لا تعرف إنك قلت فما في قال ضرب الرقاب غيرت وفي كان وانا اعوذ بالله قلت وشجار لعله كتبه اليك ناس من ال حراء وجوز ان تشيل ذاك يا حراء شو تكا وفي كان انا كلا بيع من ابو غربان يزال يجي يا واشي àtàkì òtò lọ́la tó kákí ọ̀ awọ̀ sí kàkà àdánilọ́ ọ̀rọ̀ tí kàkà àgbà ní ẹgbẹ́ mọ̀ sí wọ́n ti rẹ̀ lọ́wọ́ àgbà sí mú wọ́n bá wọ́n ti gá gbájẹ́ òjá kan bí ìgbà yíra ìwọ̀n àbẹ̀jọ́ rẹ̀ àjọ rẹ̀ wọ́n ní ẹ̀yí nínú ẹ̀rọ ṣàlọ́ orí bí àárọ̀ ojú bá yà. Ìrọ̀rùn fi ìdàkà ti báyìí, dàkà ẹ̀wọ̀n yára dúkìá ọ̀ṣùkù, àgbẹ̀wà aládàkà àdàdúrà kébè jáà, kààrà ọ̀gá من أين تعرفه وجاء قلت قال إني هذا اليوم يجالس واد من منبع خوفا فا ودي يعو جايكر ويجي واحد واد من لو شعبوا قدام انذروا أيها الأحداث عن أدمار أولاد الحمراء يا يبارك يا يتكلم بيجي ya yi ne ya sadina in fita ku da ake da kawari jire fita da ake da arura jire layin kilo kuti rayu ne mukali ya gaje luka a yi lada ake gula ya na ya sami ọmọ fai nagu ohun tun da ake umma fadafa ile ya kita fakaratu wuce lalita ta jawo wuce ba fai ta fiye na sami yawon fitar da bushe lai rahman rahim ya tare sai ya tura mai ciyarku ila bi shamin bi khawlan salamun alayka ya jo sallama sai na na nufi ne kalla ije mai ceki annabi la ilaha illa huwa na da ke wajibu ta da gaske na sai su wuce na ومرقيك بتقوى الله وحده لا شريك له يمجو وسيك ga na سيكنا جينا shi na نفسه فإن دين الله حقيقة دين يتكفى رشد وهدى في الدنيا يباويشه ونجاة وفوق ونجاة وفوز في الآخرة وكيه يبقى بالربوع فلان يعني وإن دين الله طاعة الدين يسرج من لا تسرجه ومخالفة من خالف سنة النبي وشريعته ومكيه ينبعي وطار يبعثوه لكي يكون عليه صلى الله عليه وسلم ko ne ga dai ba ta ku gari ba ka ji ta hanka ya an ga ji fa idza ja'aka kitabuna hada litaki da ne ga ta ji ba wuri fanzo shine an tu'addi insha Allah ta'ala maftarada Allah alayka min hakihi yana so ki ga alaji wa da ta ci ogun ya tuna yadda kai dukiya wannan wa ga ya wala dai ayyuka ne ga mu da zan gudu mai bane bai ki fata da ki mutiya ta baki sọ́pẹ̀ yìí kò dìgbà ní kọ̀wọ̀lá ẹ̀kùn láàrù àdẹ́jẹ̀ nílé gáwọ̀dá àjòwò ní ó tó so wọ́wọ̀lá ẹ̀kùn áwùdíyà ẹ̀jẹ̀ nílé ní ní so àṣàrọ̀ ọ̀rọ̀ wọ́pẹ̀lá àwọn àlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àmọ́tòlá wọ̀ sí kàmá kù pẹ̀lú ìyàwó sí kàmá kù فقلت له تعالى فإني قال وكيف أتبعك وتأتيك لأن كان في قوله وأترك قول من هم أكذب منك مثلك هيك tí ó tó kọ̀dọ̀ orí oúnjẹ àdáwó ti já ló ní oṣù oṣù ní gbẹ́gbẹ́ta ó ti já mìtà lóòrùn lóòrùn kààlà fọ̀kúrùtù afẹ́fẹ́ yípo alùpùpù kí lẹ kààlà wà àdìgbò mẹ́fà àti àtẹ́sùn àtọ́lẹ̀wú wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ ní ìlànà àdá olóòtú ìrú mu ya ẹ̀rẹ́ ẹgbẹ́ lọ́dún olóòtú ọba tó kó kìí sílẹ̀ náà sọ abú kó mọ́ sáàlá gẹ́ẹ̀dẹ́ gàdà sí ní ẹni ó ké sójú mọ́nà láti ọ̀dọ̀ mọ́nà á ti bá àdìsílẹ̀ ìlú ní iná mọ́nà mọ́jẹ̀ bẹ̀rẹ̀ sọ́ọ́sì mọ́jẹ̀ fi ẹ̀ma ní àjùmọ̀ lọ́lọ́kà kùnà mọ́sálẹ̀ ẹ̀kọ́bẹ̀ ń sọ nínú làwọn kì haka tasma qawla wa yukhbiruka sabrahu wa mutu ya labari ya zauti fala na mu gade fa na zauti mu chachi wanda zana mai ila sun'a ga mura zai qawlan man tu da sun'a thumma ka da tuku ga dawla hatta da qawtu ala wa bidu nafa mutu da da bayawu mu chabu ga wa mutu da auki wani adad yaman sane ga mafi ibn auf na gari ba ne yace muhammad قال للمدينة للمدينة هو عروة ابن محمد بن عطية الساعدي ولا أولى لكم من سعد بن بكر بن هوازن قال فوجدنا عند واحد نفرا من جلسائه أشوف يوم واحد جنب الصبح تصور عنه سياسي بجنب من لي sasha ishe gangan manra da shi zai yi so da ki zone na fakultu na shiga ma za a kushe murzu kaulani zane na ga ike ga a kushe murzu kaulani ni ali urduni wallahu ajatun ila abi abdullah uje bukata na bayan abi abdullah ne jawabu mu da bana qalu aga afala afala yadhkuruha وأتوا بكاتا وكي سوى قلت فإن حالتي يريد أن يستشيره في بعض أمره شاوروا يكوى سكاني صلى وأنه له ثواب فقام القوم بعض شعلته وقال وهب وهب نبع كده ما حدثك يا ذا الخولان يا وضو خولان في بكاتا وكلا ودوري وهب كوري أكيد أكو أكيد أوالي شو شاهدي شاهد بالجيشو يقول àwòtílé òtílọ́ra ẹ̀yú ìdàlẹ̀ ìfọ́mẹ́ ẹ̀yú kí a rò sínú àkílú méjèlé òtílọ́bún àti òkèké gẹ̀ẹ́gẹ̀ẹ́ gẹ̀ẹ́gẹ̀ẹ́ òjòjò bí ìdàbà mọ́ mọ́ lẹ́jì bẹ̀ẹ́ ní bá ní fókó ṣíwá lẹ́gbẹ́ ni wọ́n yíná nàìjíríà sọ̀kọ́rẹ̀jà wọ́jẹ́ wúlẹ̀ nílẹ̀ kẹlẹ̀ àmà àbúṣẹ́mù tó kọ̀ọ̀lẹ̀ wọ́n kú kẹsọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹgbẹ̀rẹ̀ wọ́n sọ̀rẹ̀ sọ̀kọ́rẹ̀ ni wáàbù wáàbù tẹ gàúgá á ti àṣẹ́ ìkà gẹ́gẹ́ gẹ́gẹ́ wọn ni zihar ní ma na gẹ́gẹ́ wọn kí wọn wọ́n kẹ́ gẹ́gẹ́ yìí ọkùnrin òṣìgán náà ya bá àfúlà ya wà bá àfúlà inda za ka wùláni ní ayé kùránì zo ka wùláni inda mini da yi don kùránì wani gina wa ayé sọlá yìí fi máa yìnà kuma da nila kirki je bene je da ya sa yi dona wallawa lọ bí kẹrìí rẹ̀ tàbí ẹnu sẹ́rọ̀ bẹ́ẹ̀ kọ́ sẹ́sì kú jìjọ wọ́n gbẹ́gbẹ́ zamani zamani mafa ka zamani sai na yi wani kawari jiji a ce ba kuranu wanki a ta kuranu kubiki sai sannan wata yi na yi na wa kuranu kubiki a kura mali domin jan wa kuranu kubiki sai na yi madan da yi muka na mawa mu rawar na wa shari'a ya dofa da mafi kuni fa'a ya wuna tsoro min ayi san'a don za mu ci min yake yan san'a shi yau bai bawu min ayi harura za mu ci da min yake yan harura yo no to ga kawari ji je sun da roku sai ya ga harura ko amma ya ga ashura ai la ci mai ga ashura na ga ai na kura ko ko inda la tsara min mu'minina an fasar wa wa don da da mu janna amma ke ya ga harura ebe kiyan kí é kí kí kí náà ṣíná al'aruriya ẹgbẹ́ kí á haruna náà ṣíná fọ́kàrù náà àti ẹgbùgbà zakatuka na títú àti ya ilẹ̀ gúnmọ̀ra ìlàtà ìlú hanka fi ma bai na kawai nan ba zaka na waiwa ci gato ya ciye shi ko da ciye shi wa gayi wa ga alayi wani guya tana kashina a ga zaka wasu to guya wa dilada 你啊，都来到阿吉毛阿弟啊，要问到这个路规啊，路在哪呢？阿路在哪？到处逛，说阿吉啊，这里好玩，就到高家湾的小区去逛逛。所以呢，这个阿吉毛阿弟啊，不了解这个路规，不知道路怎么走啊，也不晓得咋开，也晓得开摩托车。人家专门每天开大摩托车来坐，人家小区嘛，就开那个摩托车嘛，就到自来水厂去游泳。 wani ƙimin ɗudu di masu yaji kamayin ajji ya ce wani aiki an da kalamuka ya ba zina a shifa da gumin kalami mai da ya gaya wa buɗu na babu a billa bayani na ga jiyu na wata su wayu ga bayani na gida gami a jiyu ne wani wani ne gami wani kari da karami an da wuju a jiyu da ke a samura ilwa a tufarkun da wajibi wanda su biya marakinki majalun labari don yaji ku yanki filistira da tira kun gowa ga gari fa ɗauke kuma ba ga ladi kiyo injine mu fiye wala da to ganin na don yaji jino to kala da uwa ba mu ta ga ya san kaulani ya wazo kaulani a tudidu an takuna ba da kibari haruriyan wago loje من أعوارب الجوم نضع نفاتا يكاتل لبعض واجه المتنوض وبعد بسيتيا شعبوا قرام يعني خارجيا من الخوارج بمعنى واجد من أعوارب الجوم تشعب على من وخير منك في ضلالتي ويجريها سيدي على خيري عبر الله جعجي musulun tore a nan sallah sallam da laisa minna mallani wakil kabira na zai za ta mini buwa ya zane na ci waya nusai yana ya wannan yar amsabira na umarje ya buya ta kan yi yana ne sai wa ka zara duka allah ta budu illa iyahu wani walidai ni isana sai wa ga muta da lura masai hukuki wa moji kolo kolo lo bayan yamanci ka babo kai kafiri babo kun to kùrá jẹ gá àwọn àrùn kùrá alárọ̀gbọ́ jàlákà mùjí ìtọ́ aládájì dàlá ìdí àní ìwà a kà wú fún ọgbọ̀ afọ́ èwọ́ ni kà wá fọ́ ọgbọ̀ ewu jẹ́ ayọ̀lì wákàtà fi wéè ní jẹ́ nkì kó àti àlọ́ ya

تجعل على من وخير خير منك في دلالته والجميع جوانا قلعه جعل خير جوانا قلعه شهادة له وعدي كافة بعد وعد وصروف منه هو أبا بعد بسرعة فماذا أنت قائل لله قدر كيف يعقصي في يصور كيف يكفك الله وما شهدت عليه شهدت قوة لا يمكنك لأنه تجري وكما أجنى وكما أجنى kulo ga khawarij nan ale ibn abbas ya biyo wanda ga da lige jasi daga na ji duba wanda yin ya da kirki sai jawa ne karon wa almuje ga ya ta daga sai ta ga kiyo ga yani balu ko kafu sai mi ga de ko lalo ba shi ta ba ta da ابن ملجا من الجنة تقول هذا يوم ولا سيدنا اليوم تعمل كيف من الجنة تقول هي كيف كون يوصل ووضع يوصل سيدنا اليوم عادي طيب، كيف كنا نعلم كيف يوصل نعلم كون إمران بن عطان إمران بن عطان ويا ضربة الكفر من تكيل ما أراد بها إلا ليبلغ منزل العرش رضوانا

zuwa ga da farisiya yanawa jiniya da wata gaji nan fa'ida ta kawo idan khalafa ra'ayuka amurallah cewa a cikin ra'ayin yin jino wa jiniya da amma cikin gani ta kan gani wa mun yau ba nan wa shahadatu ka shahadatan la da riyo ki ga da ba ta ji amma da kafiri ne cewa zo sai ki ga farisiya yo sai ki ga ba ga fara ga ba ga fara yi sai ki ga da wuce jiniya da jino ga jini ne

فتكلم عند ذلك ذو قولان ذو قولان تتاقرقنشي وقال لواد التجواب إنهم يأمرونني ألا أتصدق إلا ألا من يرى رأيه أجاده قد سلك عن دور مثلا نقاش برأيه رأيه ولا تنفر إلا له هو يا بقى فرع عن سنة نقاش da shi jide da jera ya yi nan kuma da zanto ga su fafa da su kan mutu mini abu da wani kadi na yana da zanto ga ji liman noci da mu jadi mini abu da ya ku sallah sadaka ndo ne mo ga ga waya nan wani yau sai na tare ko sai ya fara ko da mai nuci mini ya da jadi ta kafiri ya gonu da nan wani ga wallahi ko sai ke ji lala yau sai ku je ka bi ne muku fa kana lawabu wabu ta ga

aizagin kilada ne fi yagacin rafa sassa egwayo da gina wadda shi gudu ce fallayiya fa'amata walayiya sarakata ta kuri ya ta jin arzu in ya da yi ya ja wa ruwa da gida mai wuce fi egwaye kinwa afa insanu ممن يعبد الله ويوحده ولا يشرك به شيئا احب الى الله ان من جوع او يرى زعنا Òkèèjì mú ìtẹ́ àtẹ́ẹ̀kì gbóòdì, òmẹ́lẹ́ ẹ̀ndó rẹ̀ bá tẹ́ẹ̀kì bàṣà náà, wà bá ẹgbẹ̀ nígbàtà tuntun mẹ́tẹ́ ánìdà ìyá tu tàwọn kì fi mẹ́ta aná tí wà bẹ́ tí ẹ̀dàdàdà wọ́n jí lẹ́jí láìlá ìlọ̀láwò muhammadu rasulullahi wọ́n jí tìrìfáwò wọ́n jí àpọ̀látọ́ àlẹ́bì wọ́n bá alùkùránù wọ́n tí àzù wọ́n wá zaka wọ́n lọ́ájì wọ́n tí àbàlẹ̀ bá bá ń tún láàpù mọ́ta àìbà ń tún والله يقول شوف لك بريدها فيه بجداري ولكن تبقى لكن في جوهر يجيبون الطعام على كبه يسكنه ويجيبه ولا صراع إيه يا بني تجي تنوى بعدين يكون جديد da bayanin bai ta wani inda ma nufi muku ne waje da yi yi ci a jebon sojo larori da nufin jaza an wala shi kora iye wani gaban don da zai na wani ta yi cewa ina na kafa ne majina yau muna busan kamtarira ne su ne ce ki yayi da kuma ya fi yani biyan ke ya kuru gam zuwa ga wa ma musulmi mu والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون نفسا التي حرم الله إلا بالحق ولا يدعون كيوا غان اتي وا غان ما نتو تا مسلمي بو كيوا غان نا ودا دو تي مسلمي يو كو كو دكا كو يدا كا سي نا متا كي دو دو تي ام غو يانغ ني مدي تو تي مو دا تا كو وا مو كو مي نو كو فاتي اي كا تي دو تي ادو غان ني دو ما ني مالي kí wà gẹ̀rẹ́ tó ẹ̀kẹ́ pé àdìsíyàní lẹ́sàlẹ́ tó ẹ̀kí lámòsí ní orí káàkiri kí wà gẹ̀rẹ́ tó ẹ̀kẹ́ pé àdìsíyàní lẹ́sàlẹ́ tí a ní tí ó lọ́wọ́ yàtọ̀ ó ti jìdá ti jì sí lọ́rọ̀ wọ́n lè jí rẹ̀ rọ̀dún lè mú mi nínú wọ́n mú mi náà ti rẹ̀ rí mọ̀tẹ́sọ̀kù lọ́kẹ̀lẹ̀ tẹ́gbọ̀lù mú dání wọ́n ìsìnà mọ̀dínà lẹ́jẹ̀ láwùjọ tó mú mi ní ti àbẹ́jì ní èsì tó rẹ̀ sàwùn ti rẹ̀ àlẹ́ èsì tó pẹ́jù bàtẹ́ tó rẹ̀ àlẹ́ ìfẹ́ àtẹ́lẹ̀ wọ́n yadda ya gama su ne kuɗi kirgitar nan zuwa ga yayin ne zuwa ga ya ce ce kuma alkiya ne yau a kada fara zangon da wata da ke kira yi ya ne lana musulmi ya su da ba kuma wa shiga ce su buwe ce su juga fara ce su faduyi ce ya su da kaba rubo ce su an ba fitina da kin ba ya ke rubo na shiga a cikin baro da àkíkà ó kìí yá ọ̀bàká pẹ̀lẹ̀ àtàdúrà tí ó tẹ̀gá ìgbèjá àdúgbò kí o ní tí o èdè kó lè yá nínú ó yá ní gáàlá ìlọ́gbó aláàmọ̀ fún ilẹ̀ ayé náà wọ́n fẹ̀ yìí sí náà aláàmọ̀ fún ilẹ̀ wù wọ̀n hàmù lúwẹ̀ bá ó nílẹ̀ tuntun náà àmì ìrẹ́ ìjọba tí ó wù ó jù náà ọ̀dọ̀ nínú ìyá jìlá àjílẹ̀ sáta ìlú rẹ̀ لما نادي لا يستغفر لله من يرى يرى يوم عظيم خير من الملائكة أجعل يجيك ملائكة والله تعالى يقول في صوت حامين والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ملائكة يجي تسبيح يا صوت أما يبقى فرع زي فيكم وانا ملائكة قاعدة صوت ملائكة هي صوت لا يعصون الله ما أمروا ويفعلون ما يؤمرون ban kawo wata dabo yana mamaci yau mala'ika ya tofa na gane ba yi ba da mala'ika ka haifa na yi na na na mala'ika ce ba ka fara da ya ce bane ya ji a ne ya kuma mala'ika ce ya ba ka fara da ruwa da ya fi shi ne sai na wawo da wata da ya zo ji ba zuwa da ya zuwa abu da ya zuwa abu da rawa ba to wa na utum wabu ga wuce kudi da tsoyaki ma ka yi su mala'ika su da ya fi ruwa na zalika mala'ika ja a ce iko ya ta fara ya bai da cikin wana wala ne ya tsaro a ta wuni rubi mala'ika ja a ce na sai da tsoyaki ta kuma ji fito a ce wuce ya wani mala'ika ya jina sai da tsoyaki a yi umarni na laya a kula la ma baro ya faru da ma yi maro. لأن الله تعالى قال يا بني سيدنا لكن لا يسلكون وجه بقدر وجه أمره يعمل أولئك جيش سيدنا ملائكة الإنسان ذاتهم مليوش وأنه أثبت هذه الآية صفة حامين وفسرت في هذه الكبرى قال الذين يحملون العرش وما حوله يتبعون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين امنوا شكل الملائكه لجلال عرش يا شكل ايه دي تسبيح يا شكل ايه دي شكل تاتا اما ايمان دي بشكل اما بغا فلا زي ايمان دينا ملائكه دي بغا فلا زي ايمان دي ملائكه دي بغا فلا زي ايمان دي جعل دي تكون ملائكه شكل ايه يا بغا فلا زي في ملائكه دي دينا هذا جاء بالشيء ما كده يعني كما بقى سوى بقى ما يوجد الله

bàbá ó ní ẹ̀nà wọn ìwọ̀n àgbàgbà bẹ̀rẹ̀ bàbá ó kẹ́kọ̀ọ́ ìfẹ́ láìlọ́ pẹ́ bàbá ó ní ẹ̀kẹ́ láwọn ẹgbẹ́ láti ẹ̀lọ́ pẹ́ ìkọ̀kọ́ fún olóòrùn rẹ̀ fẹ́ sáńdà mú tí ó sí láti wá àjú dẹ̀kùtọ́ ti kòrò mú bí ẹ̀rẹ́gẹ́ méjì láwọn akẹ́kẹ́ lọ ní kí ọ mú jẹ́ bàbá ní ọmọ àlẹ́ ìlú wà àwọn tó dínà lọ́tọ̀ mẹ́kàtẹ́ ìsìláyé ọ̀tún lẹ́yìn tó ájẹ́ lọ bàbá ní ájẹ́ ọmọ ẹ̀lẹ́ ọgbọ́n wà àrẹ̀jẹ́ mẹ́kàtẹ́ ìsìláyé àwọn kí ọmọ ẹ̀lẹ́

يا ذا قولان نورين يا يا وجوه قولان أني قد أدركت صدر الإسلام نورين يا ذا شابير مسلوكي ودوا فوالله ما كانت لخوارج جماعة قد إلا فرق الله على كل حالاتي خوارج يقولي بهم أفتر قاعدة وما أظهر أحد منكم قوله إلا ضرب الله لقه لأن دون لما قال خوارج قد شابير لقه ولا بشيء ولا عفو wa man shaba haki umma na wa bi ko tinda da kawariji alu ma ni ga Allah ta ba shi ne alu ko ba ta ga diga wariji ni hufu jaba agele da ji ne ni ma ta agele ta ta to ni ya ji to wa ta ga ولو أمكن الله الخوارج أن يرعيهم لفقدت العود sai shiga a wani ya gara ya dame a kin ba ta gaji lalace wa kuke ake subul da ko

jiki na mai zukuri na gina da aka ci gwan ce da wani a kwanci gano da wani kudu da igbo to fiye ne koyo ka tauni a tsari ba a je ka wani alkiyani allah kiyaye wa an haram ala ga ta ji a gida wa an ta to a ta a jirra e ko na da da je ka zuwa a tsaye ko na to ta kí wọ́n jẹ́ ìdájọ́kẹ̀ lọ́wọ́ jẹ́ ìdájọ́kẹ̀ láàájá lè mọ́ pẹ̀lú ọmọ ìsìnlá lè gá àbáná àbẹ́bí tí ó àti ẹ̀hún lọ́mọ náà lè bá mẹ́ títí òyà àti ìrọ̀rọ̀ mínísẹ̀rẹ̀ kí á jọ amúlòtọ̀rí jù ó fi hásìlá àbúdáyì ẹ̀kúyẹ àríkì ẹ̀lẹ́lẹ́ ẹ̀kọ́ tí ó di àríkì ẹ̀lẹ́lẹ́ nílé ilé ìfimó kágbáyé lọ́rọ̀ abẹ́rẹ̀ lẹ́yẹ̀ sọ̀fẹ́sílẹ̀ láti máa ẹ̀kọ́ i reaka ya ụaaa na t ei i فإذا لكان أكثر من عشرة أو عشرين رجلا ليس منهم رجل إلا وهو يدعو إلى نفسه بالخلافة وجاء بلد أجل وجاء بلد وشيد عن نور الكلام لو هي عنيفة وما كل رجل منهم أكثر من عشرة آلاف يقاتل بعضهم بعضا وشعليه يطلع مدى الجوع فيها أغنى سوى جاء في مدى الجمع تعمل سوى في جمهورة ومدى الجمهورة تفكنا يقول تفكنا تفكنا تفكنا تفكنا دي كذلك بعد مصيبة النور yan na ga yamma za mu cece ga shi za mu tsaro ga kwali su fata ya kaci in dole a ga ala duba ta yin ga ali sa ga da za ga to shi da to yi da mun nari a ne to jiya

ata a ƙarsu maga tsokiya ne a rijanna tsokiya ne ka ce ko fiskar ko a rijanna ba ba a ga shi da lauda ne ce wa shara ya ba a jita yana yin tsarbi waje da yana jira na gudu ta mutu na rikun suke jira tsakanin misalatu kawai da kawai wa masalatu tauri da iya ya a ko kuka shi ne ga wuce ويجعل بعضها على بعض بالكفر إلى الجاجة في الجريان الجيش الكاتيشو يصدوك وما شاء فاتح كاتل والله من الكفر أشعر الجيش الميديا ko amma ga jana ba ta kafi ga na a ku ga kuna billahi la wa ila ni ga ba to tabbutu da yana da liga ga hadiri da da fara kafiri aya adai alul walidi insha Allah da wai sha ga fara dawon biya muke ji man ta baniya hata ya ji rojul fitina gane gidan nuwa sun rogo ma ya kya inú láàrùn tí a ṣàlàrùn ṣàlàrùn ilẹ̀ àtẹ́kẹtàmọ́ wọ́n láti tí lẹ́gbà lè bá ní ẹ̀kọ́ gẹ̀ẹ́ ajàdá láti èkó mọ́ wá wáyáwáyá wáyáwáyá sí tí náà kwanci kawai ya haji kwanci yana haji da sauki da zai zama cikin wani da fiye bude jiki ya ko wani tata su yadda wanda da zai ya ne suka wuri su ga ne gawa da kimo tó ga ayé àyébí tí ọ̀rọ̀ ayé rẹ̀ yíwá ayé à wọ́n tí kì bí ẹwọ́ ní àgájú òyìnjú mẹ́kàntọ̀ láti ó yà agbọ̀rọ̀ sí wọ́n tí kì bí ẹwọ́ ní inú ajú tí ọwọ́ ájí ọwọ́ lọ́gbàtọ̀ mọ́jú gẹ́gẹ́rẹ̀ wọ́n lè

ganga sirinji kaze ganga tablet kaze ganga nuwa da ji kaze da ya gale da kuka ta zanzo rogoke famata zanzo rogoke kemita wa shago ce da ya yi wuce wurin sun ji su eh, kawo tsokokin da biki ne rojo na wajen tsokokin da biki ne bayan na wa experience ne da biki ne mana wa ne fitine ga da bai ki makaranta a je makaranta lori se de de fitina ṣàgbèrèwà àjẹ́kàṣì agbẹ́gbẹ́ fitina ṣẹ́gbó àjẹ́kọ̀ bí lọ pátá látọ̀kún ìlà tẹ̀ndọ́ra tí tẹ̀ndọ́ra àrúwà ẹgbẹ́lẹ̀ ẹ̀sìdì wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti yẹ jẹ́

dukiya gaji lalace rai gaji lalace wa sai ku dukiya ka yi tiye wa wasu mai waje ka zaka zo ni fiti nan da shiga da kyaga yana jiya suwa ya kuwa kai ina ta sa di suwa wa sa bi ci diga wa rai wa sa ci yi wa bai ne wa tana nasa su kara wa mamungu su kara wadatin na za ba za a shi yi yanyi je

noti ladi kawo noti mace responsibility ya fiya amma to go da responsibility ya sa wani ya manja ah, to go so wani kwamba ne ya musulmi ya noti za a ci cikin yau ba ne ga ko a da ya ta cikin yau zoro mai zoro ba ji mutu ka ta ji da ya ji da mai kubu ba ko i ba zama lafiya ne wallahi fitinan yare a kuro da ku wani kuro da ne ناسا يسيع الرجل المؤمن خائفا على نفسه ودينه ودمه واهله وماله هل مؤمن يا دششي واتيتنا تداشو واتيتنا يا دينه واتيتنا يا ايوه اجا يبو واتيتنا واتيتنا يا يا ساجد واتيتنا يا لا يدري اين يسلكوا àwọn ọmọ àwọn ìlòsùnwò lèrà àdéṣọ ọ̀rùn kó tó lọ ìràṣí túnra wọ́n àjẹ́ à kó tẹ̀sí ó tó يوكم وعيدي ورع مشي نظرة لهذه الأمة فأعطوا النظرة يليه مسلسة عملها يعني فأعطوا مسلسة وزميها فجمع الله لقى بين قلوبهم على وجه وعيدين قبل الخوارج سير كده عملها يعني فأعطوا مسلسة عالي كيرا عالي تو عالي أعلوما يعني فأعطوا مسلسة عالي تو زيرين دعوتي جهة وعالي فعالي كيرا وعالي

wà á dé yíyí wà á tẹ ìbàdàn tẹ ìṣòro bàbá tó ti di tó sádàkẹ́ ẹ̀rọ bí ọ̀gá náà máa rí lórí sádàkẹ́ ọ̀rọ̀ wa ẹgbẹ́ ìjọba láti àjọpọ̀. wọ́n jẹ́ máa bí ìfìlẹ̀ pẹ́tẹ̀kù nígbà ìdá ìdá ìdá tó ṣe ṣe rí lè ṣàdọ̀ fún àápù ẹ̀sán wà á mẹ́lẹ̀ bí ìṣòro náà wọ́n lọ́mọ láti òkú ìṣirí lé ìgbẹ̀rẹ̀ áníṣe kájíta á sì lè ṣe ìgbẹ́ ìdáwó. lẹ́yìn pákà búrò àti ìrẹ̀mú kájíta lọ́fẹ̀ẹ́ ti sáwọ́lá kílá láàrin àádọ́ kú tẹ́jì sìkírí jẹ́jẹ́ ti fi lẹ́jì máa díkí lọ lẹ́jì àyàwó tàó ti lẹ́kú ní oúnjẹ́ àdíkí àgbájá ọ̀túrọ̀ yẹ́yẹ nọ̀wá àpùrù ìfọ̀mọ̀ṣẹ́ police kọ́ ilẹ̀ ìyàwó ẹbí ààbò ògùnmọ̀ àbójú kẹta àwọn tó ṣe fún ọwọ́ lónìí dábò pẹ̀lú ọmọ àwọn àdáṣe tó bá ń láì jù àgbògbò jíjẹ ìmàdínà àti ilẹ̀ ìjọba kò tí ni police kẹ́ ṣe é jìjà wọ́n tàbí lè oh, bára wọ́n tàbí lè wọ́n lè kó ẹtú kẹ́rẹ́gá jẹ́ yìí àwọn kẹ̀lẹ́kẹ̀lẹ́ yìí adídáyà máa kọ̀ ní wàláyì tàláyì wọ̀dá bá lọ́ọ̀ wọ́n ti bẹ́ẹ̀ lè yẹ lọ́ lẹ́sọ̀ táàkì tó táàkì tí ó jẹ́ lóyè àná tẹ́lá àjọyọ̀ ọ́ọ̀ bá ní wọ́n jọ́mú wọ́n ìdè ní òwe ìwé ní ìta tó tẹ́ wọ́n wájú tó bẹ̀rẹ̀ sí jẹ́ ẹ̀rọ ìṣẹ́ tó àbí ẹ̀rẹ́ wọn láì ká lọ́ọ̀ bẹ̀rẹ̀ ọjà ètò àtẹ́lúlẹ̀ ìyọ́ mi gbówó sí wà fún ìtòlẹ́ ìgbó máa ẹ̀jẹ̀ bíbẹ̀ bá ní àná ọjà wọn. ó ní àjọ yẹn gẹ́gẹ́ mọ́ wọn ni wọ́n jẹ́ àgbẹ̀ ẹ̀jẹ̀ náà ní láti bá àgbà

dọ́gbọ́gbọ́ ìgbàlúwà tìtí náà sánúwó ìgbàlúwà tìtí náà sánúwó lánàá ti fẹ́ kẹ́ sí ìzọ̀pọ̀ tí ìzúdá sọ̀rọ̀ tàkúkúrú lánàá ti kírímù lọ sí ẹ̀rọ kábẹ̀ ló pẹ̀lú lánàá ti lọ́sí ẹ̀rọ kábẹ̀ mùsùlùmí yó yẹ̀kẹ́ ẹ̀kọ́ ló ti sọ àdéhùn lánàá ti yàtọ̀ mọ́ ìṣẹ́ àbálẹ̀ kẹmọ̀ ìní ìrọ̀jẹ́ lọ́mọ láfíà rẹ̀ lọ́mọ láfíà rẹ̀ lọ́mọ láfíà rẹ̀ lọ́mọ láfíà rẹ̀ lọ́mọ láfíà rẹ̀ lọ́mọ وأقام به حدودهم وأنصف به مظلومهم so zane shi ma zane na dubu alhaji haji ga yabon na mukaddin gudun wajen hada ji zuwa ji bakun zane shi maji zai zane su ne da yayin su ga mutu a ce kwakiyar zane ya ga matsayin da layi ko ran yi bakun ya kan lawo ta na ti lọ fún wa kó fún mi lọ fún mi ìgbà jọ ìgbà jọ lálàájú lèbe jẹ lèbe jẹ láàtọ̀ ká ìgbà jọ lálàájú. wà á tọ́jú mo di ábì náà ìjẹ ní àná wọ̀lá àtẹ̀fọ́rọ̀ kù mo ti bá mùsùlùmí yà láàjì mú aláwọ̀ afúnlòyì tàbí ẹgẹ sí ọ ẹgẹ aláwọ̀ tó lè tí ó múná bí jọ mẹ́rin ẹlẹ́gẹ́ ìjì ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ilé lóòrè lọ́dọ̀ tí ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ wọ́n tútúrẹ́ ìsinmi láti ọ

wagar a jawabin kafi mace ta yi yi rubuwa a da ke tsarin na su kusa ta ne gaga nan na wuta ka rubi ba su yi zanen zuga buge nan amma da ke tsarin na karansu shekan da su kuna rai ke tsarin sa an gaya ta su tsarin da haƙi a da ke gaskiya amma wani jiya wasu kuna sanya inna da nan kuma musulana wanda bi na amanu sai shiga wuga da suna ta a cikin ganda da shayi mai yau da haƙi a na shaɗi فأين هم لي هذه الآية بأواني جيتا آية النفو فلو كانوا مؤمنين لنصروا دعواني غير مؤمنين كيف تجعلتها لا تجعل لنا سايا أبرا ما نكون من جو لتاج جداي أو أو سيركوك من جاج جداي أو أو أصل بنا جاج جداي أو ساينا لين أنا جلين لكي جاج جداي sáájú làmẹ́jà ìdájẹ̀ kẹfìrí ìgbùlú òṣùgbùtẹ̀ ní láti bí làmẹ́jà ṣúwá ṣúwá rẹ̀ ṣòkòrò mọ́tọ̀fà jáde láyé àwọn àwọn sáájẹ́lẹ̀ ìjú wọn láyé fìtílẹ̀ bẹ̀bẹ̀ láyé bá àwọn òṣùgbùn ṣáájẹ́lẹ̀ láyé náà jẹmáyì wọláyì ìwò orúgbò iye tó ṣe yíyàtọ̀ jùlọ láyé lọ àti dukiya da protection ya yi mutunci da an da protection ya yi kìtì lè gáà lẹ́bá ní da ní ojú ti dáná ti fẹ́ gẹ̀ẹ́ yóò gẹ́gẹ́ mú ọ̀tọ̀ ní wọ́n sì níbo ìlú rà sí wa ilé fún ti náà wọ́n lè rọ̀ lọ́dún rà àmá kí ní pa àwọn akẹ́kẹ́ ìdájọ́

وقال الله تعالى وكذا أرسلنا من قبلك رسلا إلى قومهم تسلوا في ساعة جماعة بكاكاين هذا بعض الزور قال حقا علينا نقل المؤمنين حتى ولو تسلوا ونقل لا هم مجنون فلو قالوا مؤمنين ونسلوا لا هم مجنون كاتل ونقل لا وقال تزور وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليصحوا صدر ذلك مثلا الذين من قبلهم حتى لا يشركون به شيئا فاتا هل كان لآدم منهم قد أخبر إلى الإسلام يد عمر بن الخطاب بغير خليفة ولا جماعة ولا نمر وقد قال الله تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وأنا أشهد وأنا أشهد أن الله قد أرسل للإسلام ما عظم من الظروف وتمثيل النصر على عدوه تلك نصر لا مسلمين na nga ya na sarata kiya da ya shi maki da hannu a nikon duk da mutum su jima su sai cushe da ta jiwa wa zan ba mu da zina amanu muku da ja imani ke yi da wani da alikawar da jiga ne wa a nuna su da ta fi na da ya sa in kwanar da ta masa قالوا ومن خالف رأي جماعته قال واضح واضح شجر ألا يسوك يا ذا خولا يا وزو خولا وعفو يا ويا من آل الدول وعلي القبلة وعلي الإخلال شراء الإسلام وسننه وفرعيه ما وقع نبي الله نوحا من عبدة الأصنام والكفار وعفو يا ويا ليه ذا يجي جعل توجيهي أي مسلمين جيدي صلى الله عليه وسلم إيه دليل الشريعة المسلمين يا أصلا na abu da zaka haji kuran ba da yanayi biyu ne ke su da ke a nan sa sannan ne da fari ne ne sai jara ki fari da yanar eh na anabi anabi ne wani a shi shi wuta ga mushriki jigar wuta ga mushriki za mu da idan na gugar a mu mu'minu daga wata ba a ka al'arzalu idan imani yanzu biyoyi al'arzalu da za ka kafa kai rugai da shi la bi tu'anu hatta balaga tashkuru قال وتكلم ما وقع نبي الله وخليفة إبراهيم من عبدة الأصنام وأخوتيا ويا لنا نبي إبراهيم جيد جماعة جينا نبي إبراهيم إبراهيم قرب جنوب وبنية أن نعبد الأصنام شاشي كم يعني بيجيني جنين يعني بتاكوتنا أولا يا سوق يا ذا يا ذا قولاني ما وسع عيسى من الكفار الذين اتخذوه إله من دون الله عليه عيسى كعليه آه، عيسى نصيحي أمين عليه قال لهم inna Allah kadra biya qawla nuhu kuje kuje wuto ko ya alim isa gote ga ja azaba ko ko go to ko inna kadra ko ibrahim ko isa ila ya ga ibrahim to ga to ga into azibuhu fa'ilahu ibaduhu wa gaja azaba mushiwa jayo wa in tafsir lahum fa innaka anta al-azizul hakim wa gaja ya fada yan suku ka

ولا يخالفون قول أنبياء الله رحم فمن يبتدي به إذا لم يبتدى لكتاب الله وقول أنبياء ورائهم وعدم وقام تولى ولا يخالفون قول أنبياء الله إذا أدلجي وهذه قصير يعني بجهة يتبع والرأي لم برأي يعني بجهة فمن, فمن يبتدي إذا لم يبتدي لكتاب الله توتر دا بشي وتنور فيما يبتدع إذا لم يبتدع بكتاب الله وقول الأنبياء وورائه يلا بشي دوتو أسرق وطن بدا جوتو جيا وطن يبيع لكي جيا برايا جيا وعلى جري أن دخولك عليها رحمة لك يقدرون وقدرون وشجوا بأهل يا وقال لك وجعل خير يا وقال إن سميت كوني wala shi shi bagani ko ka ganta na fi aki wata shi ba na fi yani ko wa wanda tunanai ka sanin inda ba in tarakta kitabu na wa hujja ila kauli hamura to sunan za ta hujja ta tsoro ko da ta ce ce shi ya ko ki daji daga sai da na wani je da nan kana ku kaula da ku kaula ne nan to mu ku ma ta mu fa ma ta mu ne ba ni amma man kiwa a cikin wani bayan jimin shi kala wabu wabu na انظر زكاتك المفروضة فأدى إلى مر الله أمر هذه الأمة وجباه عليه فإن الملك من الله وعدا وجهه لك كيوم أنا أعيد الشيء ونولو لبيجي نجيو وقال المسلم اتلك أبوك من الإعلان وبلا ملك يوسف ملكه يؤتي من يشاء وينزعه ممن يشاء توكي لولا غنا لا فونا وما يقول غنا لا تفونا ne da ko ya gwada masu ya mulki la da nan la da wasu gaji alheri ya gwada masu ya mulki gobe da nan la da wasu gaji kiyo la da shiri ba ne da ko almashi'a ba wannan ne da ko ya almashi'a ya alkadari ko alkauni وجه المشيئة هي الشريعة فبما به أرحامك ومواليك وجيرانك بك حاجك وذلك إذا أضيافك وذلك إن أضيان ضعفك وقابل بك يأتي وجبك تشيش وجوجيش وجب يصبرون يا جيدا ذلك ناجي لا يجي ويانا ويا يا جام فقام ذو قولان ذو قولان تجاه àṣáàdù àmì ìṣèrìjọba mú نظرت على الحرورية وياتنا يا خوارج يوم وقدرت قوله وقدرت ما قلت أو هذا في عدين وجلي فلم يلبس ذو قولان إلا يسيرا ذو قولان جير يوم كتنا نقل حسينو كتديوكي إلا ما توفيت عن جديد نو يوم واجب شو فضيوتو عشان لا أكتلا لك نشوه شعوه dole ko amma daga na gaskiya wai wasa da dubu amma bayani ne ga jikiya ko ji tuba ne mai ji tuba ko ji fa ga jikiya ga jaji da wuga ku ta ce rai no ce ta da dubu fa ni ya ne ma ku ba ni shi ne الحافظ ابن عباس التاريخ دمشق يرافق النبي والمستغل يقول المستغل الإمام الغالي كما في يقول المشوط القيقي yo 555 insha Allah ta'ala babu gabu bayani na na wajen gani na ba da za ta daidai sun sha ba biya wani mai za shi da shi da sun shi fadi assalamu alaikum rahmatullah alhamdulillah rabbil alamin yake biya man da ke bayani a nuna Allah ko badal bi aljanna to alima bayanin mun jina ko da bukatar ta ni kuna ga kuna ebona bayani muzin na wuce sarai ya zika shi ka ba wannan na to amma mutari irin mawdu al-mawdu ne kuma maji bayani ya yi na kiyo hutura ta tafsir kadari ya katirin shi ruju shi shiga da dai ce su su kufu da bai su sa ti ta ta kafi yayo wannan na ujin mana ya zai a musulma wa jama'a jiya na na عقيدة خوارج جاء ومن تجي تعرف بهي تنزل يا خوارج جو وغيرهم الذين خرجوا على علي بن أبي طالب على جماله أرجو علي بن أبي طالب إتيا آية نربه إتيا أقوم إن الحكم إلا لله عقيدة سيدنا علي وصاع جكافري معاوية جكافري أمر الآباء جكافري وعليك كافري شنا وجسد قبها واريج وغمي ذات الجارب إلى النار domin mafayo to ga na kara mai na mai bayan nan jama'an nan jina mai ya ce ra'awa ruji da dana in ga jayo na jajira masaran yana ebo ne bayan tariyo yi na e tari mugana wale a je kula a rasu kula da sallar wala ya ku ne ko a rasul da wa ga ne ku zaba jilla cikin da shi ba Muhammad jaza ya rasulullah wa jadalinka anan kira sai jadalinka za a jadalinka ne shi ba zo fitna a dan mu rubuto anan lawo ya wala ba jinnu anan diga anan lawo ya wala ba jinnu anan diga umruwa umruwa ta bikira ko ba da duk manin ìgbàjà ayọ̀ ọ̀nẹ́jà tẹ́yà ṣàbí ràbóyè èjì ọ̀nà ọ̀gbọ́n wà ràbóyè ìgbọ́n àlejò muhammadu sọ́lọ́ àlewà àdìsọ́lẹ̀.

bàbá òtútù káàkiri to ilmanci na wadda ta jirin na umaru mai kafiri mafari na wajibi na ya wuta ya mafari ulabu kuri ogo abu kafiri ya wasu da da musulmiya ya ba wani na ogo ma ne yi wani ba a yi da a Ebe da kafiri ya ji da musulmiya ya yi

kuma kada irin na lezuni kaji shakka zama hawa rujuga na yau wawalla kafiri umarnin wani sallama wuya kawai kake da yaji wuri a sun sallama su yaya gizo assalamu alaikum ya rujuga assalamu alaikum ya ga sannan gai da yin na so maza wa ji an karbi su da irin nan ya ta ci jikin na ta kasi wani mana ya zaga jikin na wasu na kasi kiran muga al'umma ipata muga alaje kafiri wajane wako Ani waga wa bagandundu sana dia mutu kuja ke jima ganso ebono wele do musnat ne fija abonna sakana kafiri te ja Allah so bi ashima muya da baka firi sallah hali ma je ga iti ba kunno na jiga akidan ne e do jima ja afi ji sallah jima ya jumbo na sai mafari ẹni yẹn bí gànà ara àrá máa mẹ́ lótúbà ọ̀wọ́n ẹni tí ó máa kú ibá lọ́rọ̀ ẹ̀rọ àkùnwájẹ́ àbàrà lọ́rọ̀ àwọn dájú àbàrà lọ́túbà ní na a Allah ẹgbẹ́ máa na gbáyìí máa di ẹ̀dá gẹ́gẹ́ bí ewu ya ẹgbẹ́ ẹ̀rẹ́ jọmọ́ ta túbọ̀ na wà á di sọ́nà ẹgbẹ́ máa di gẹ́gẹ́ bí jọmọ́ ayé àwọn ẹgbẹ́ bá kóra kí ẹ̀dá aláàbò tó náà bí a aláàbò tó mọ́tò jáníra yà làǹbáni wọn láti dìde kéde sọ́nà ila ke da zai ya na muke sai muna da sunna a wa biye yi ne ga duk fa fa fa ti ma wa da ta ko ba ti wuce ga wara e ti wa ti ma wa da jin nan man yake la ga daga ga sunna wa ti le e ga ga abu mai ta ka ti yayo wuce ga abu mai fata loya fata ka ti yayo polisi fata ka ti yayo eh, eh demokrasi fata káàkiri àyọ tí a máa ń káàkiri ṣòwò tó ń wà zàwà ní iṣẹ́ ọ̀tọ́ àdáwà tí a máa rẹ̀ ẹgbọ́n náà ni mún fi wà iṣẹ́ àmì ìdúgbù rí ọ́nà wùce gara lọ́tọ̀ jihadi àdíkàṣọ́ jihadi jihadi ẹgbọ́n tó dé bàrú gama àrẹ́jì àkídà ìrìnlẹ̀ bàrú ẹgbọ́n náà dà máa tàbí sáfin kai ati da ne man na gato man ai ana jiya da wani da jiya da duk maga mula fada wa mai ko ne tika ma sai da buƙe ka tu su da sai da shi mai ko ko ba da ta su subhanallah ko ne ba to a ne da fitin tafsiri ina mun yin da daga mun gina fitina na wayan mana mu ji fitina sai wayan ma wayan ne ji wayan nan da ku oke hujja ko an da ko ka godan ko kawai e gida dan da wani da ko ka godan mu dawa kuka gwada gudu wan daru wata da su da kafirun na ugana shi yi zama lafiya da jiyoyi nan na haya wata da su da kafirun na ga kwani kuma mun ji bayani na to kai da kuwa da amalojo wallahi wallahi ibn da sabo ya ne ha mu ba ciya da yake mutu an da su an yi mu ko ko haka ba to da ne na fitina wasu ko a ki gure ko ne mu bayani na so da yi da da kuma ne kuki ba ba amma fi sabilillahi bayani na manyan ji daga manyan na wayan al'adilla shar'iyya na be daga kitabu wanda sunna ya annabi Muhammad sallallahu alaihi wa sallam uji uji ya wasu zandon da